بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ọba tí ó ń ṣe bó ti fẹ́ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba náà ni ọba tí ó ń àwọn ọjọ́ ayé ó mú wọn lọ díẹ̀díẹ̀ ó sì ní káwọn oṣù kan máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ náà ní ọdún ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run gbé kalẹ̀ fún wa ètò tí bá fi máa ma iye ọmọ ọdún tá a dà iye àwọn nǹkan tá a fi rí ṣe ètò ti pé ní òní ọlọ́wọ́n ọba ìlẹ́fẹ́ ọlá nínú ètò rẹ̀ ó tún ní kí egbèje ọdún ó lé ọdún mọ́kànléní ogójì ọlọ́run ní kó tún ṣe ojú ẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wa ọpẹ́ ní kọ́lọ́wọ́n ọba lórí ìdẹ̀rọ̀ rẹ̀ kó ṣe nítorí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ mùsùlùmí nǹkan kan ò ní lékún nínú ọjọ́ orí olùgbàgbọ́ òdodo àtúkọ́ jẹ́ pé kó lékún ní ìjọsìn fún níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ. ìdí pàtàkì ni tó jẹ́ ìgbé ànẹ́bí sallallahu alaihi wasallam ló fi sọ pé la yatamanna yanna ahadukumul maut ẹnì kọ̀ọ̀kan yọ́ mọ́ máa tàmáà kú kọ́ mọ́ máa níra kan kóhun sáfẹ́ kú tàbí kọ́ lọ́wọ́ sápà òun bìbúrin nàzàlàbí bóyá torí ìnira kan ìṣòro kan tó tẹlẹ sí. wọ̀nyí ká ní lábújá mùsàmà níyàn tọ́ba jẹ́ pé ọ́sàfẹ́ tọrọ fún náà ni wọ́n lè yẹ kó olùkọ́ sọ pé Allahumma ahini idha kanat al-hayatu khayran li ọlọ́run dákun jẹ́ kí n máa sẹ̀mí lókùrú gbà bá yẹ pé sísẹ̀mí mi náà ló lóore fún mi wa tawaffani wá ìdá sáàdì tí wọ́n fà tó fẹ́yọ̀ dé tọ́ba jẹ́ pé ikú òun náà lọ́ba lórí fún mi. bọ́lá wọn bá ti fún aláǹfààní yìí nítorí ìkàlẹ̀ bá a lékún ni inú tẹ́ olóore lé ẹ̀fẹ́ ló wá kọ́ ayyukum ahsanu amala ọlọ́run ti dá wa wò pété nínú wa yóò ti ṣe olóore. ìkí ọlọ́run àti ìgẹ̀rẹ̀ kọ́ ọmọ bá òjì sí ọlọ́run anabi sallallahu alaihi wasallam kọlọ́n kó bá wa kí àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ tó ń fi lọ́jọ́ àlùkìyámà. ní òní ọjọ́ aláhàd èyí ti ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù alákọ̀ọ́kọ́ tí ti oṣù muharram ní fourteen forty one hijira nabi sallallahu alayhi wa sallam one one fourteen forty one. ètò ti déédéé ọjọ́ alákọ̀ọ́kọ́ náà nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án sẹ̀tẹ́mbà ní ìgbà tí ọdún tiwọn náà tó tún di ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mọ́kàndínní one nine twenty nineteen ní ìtẹ̀síwájú nínú adarsul usbu'i ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ́ wa tí a máa ń ṣe ní masjidu Nawal ní agbègbè akẹ́ni ìlú Ìsẹ́yìn èsì àǹkà lónìí tọ́jà pé tíra Bulughul Maram min adillatil ahkam ọ̀nà làákà nínú rẹ̀ ibi tí a ti gbé insha Allah ta'ala ọ̀nà ni hadithi Samura. ọ̀nà ni hadithi Ibn Umar radiyallahu ta'ala anhuma. وعن ابن عمر رضي الله عنهما قال حرق رسول الله صلى الله عليه وسلم نخل بني النضير وقطع متفق عليه حديث و لا عبد الله وما عمر kí ọlọ́wọ́n bá kọ́ ayọ́ ní bàbá àtọ́mọ́ wọ́n sọ báyìí pé حرق رسول الله صلى الله عليه وسلم نقل بني النضير wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ìgbé àtọ́lọ́ ọlọ́run kó máa bá a igi támúrò àwọn ìdílé nàbíyì tí wọ́n jẹ́ ìkànnì àwọn Yahudi ti ń bẹ ní inú ìlú Madina nígbà tí ogun aáwọ̀ ọ̀kọ́ láàrin wọn Ànábì sallallahu alaihi ojú àwọn igi náà anáfẹ́ wọn igi sábò wọn ojú wọn ọkọ tó àn bákan náà sùn gé nígbà tí ogun tó ṣẹlẹ̀ ìdílé Nadir àtàwọn ìdílé méjì míì àwọn wọn jẹ ìdílé àwọn Yahudi tí wọn bẹ ní ìlú Madina kí lórúkọ àwọn ìdílé yòókù Banu Qaynuqa àti rí Banu Nadir Banu Qaynuqa. irọ́ ni àti bánu kúrẹ́ ìzọ́ bánu kúrẹ́ ìzọ́ bánu kúrẹ́ ìnùkọ́ àti bánu nàgbé yìí. حديث متفق عليه يدل على جواز إفساد أموال أهل الحرب حديث يتوقع لوري wípé ó tọ́ ká bàjẹ́ dúkìá àwọn tó ti fún wọn àwọn tó àjọ ń jagun dúkìá ń fi sáàjọ ń jagun hadith ń tọ́ka lórí pé ọtọ́ bí ìbàjẹ́ mi tàhírí pẹ̀lú jíjó níná awil qat' tàbí pẹ̀lú gígí dànù bí maslahatin lọ́wọ́ jẹ́ pé ká bẹ́ẹ̀ láǹfààní wà tí ọba ti láǹfààní nínú èèyàn sọ̀rọ̀ àbẹ̀ o wa fi dhalika nazalatil àyà ìbírú yẹn òun náà ni àyà sọ̀kalẹ̀ lé lórí nínú suratul Hashir táwa náà tá a mọ̀ ìfi ọlọ́run ọba ilé fiọ́lá tó sọ nínú suratul hashr pé ma qata'tum min linatin aw taraktumuha qa'imatan ala usuliha fa bi idhnillahi wal yukhziya al-fasiqin. ọlọ́run lè yí oṣù bá gbé nínú àwọn igi tó dára tó rẹwà tó wojú rí aw taraktumuha qa'ima tàbí ìtẹ fi sílẹ̀ ní rọwọ́rọsẹ̀ kó tó déédéé rẹ̀ kó tó bó ṣe wà fa bi idhnillah àti ọlọ́run náà ní yọ̀ǹda ọlọ́run lẹ́nu síbẹ̀ o wọ́n lè yọ rí àlùfáà tó pé ó sì lè máa jẹ́ ìtọ́jú ti gidi fáwọn tí wọ́n jẹ́ àgọ́mọ́gbà tí wọ́n jẹ́ àwọn tó sì wọ́n jẹ́ kò kí tí wọ́n ń kó lábẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n bá ti ọ̀la rẹ̀ ga jùlọ. ìdáni àjẹpé báyà ti wáyé nínú Suratul Hashr ayẹlẹ karùn-ún ó innaka tanha anil fasadi fil ard ìrìn ànábì sallallahu alaihi wasallam rẹ muhammad ṣé wọn kọ láti máa ṣèbàjẹ́ pé káwọn èèyàn gbọ́dọ̀ ṣèbàjẹ́ lórílẹ̀ ni fama balu qat'il ashjar wa tahriqiha kí ló fà á kí ló wá ṣe gígé àwọn igi wọ̀nyí kí ló fà á tó fi di gígé bákan náà jíjọ wọn níná kí ló wá fà á ìlú wọn náà lóní ká má balẹ̀ jẹ́ máa tó nígbà tí wọ́n rí fèsì yẹn tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣíṣe rẹ̀ kò sẹ̀yìn òfin ọlọ́run àti ìlànà ọlọ́run àti ìyọ̀ǹda ọlọ́run tó lọ́n fún àníṣọ́lọ́ nítorí wípé ẹni tó bá jẹ́ aláṣẹ mùsùlùmí tí irú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ yóò wo ohun tó lè wá àǹfààní wá yàtọ̀ sí ètò ti pé kò ní máa àǹfààní wá ìjọba máa àǹfààní wá òun náà ni wọ́n ṣe tí ó mú àǹfààní wá fún ẹni tí ẹni tí ń bá yàn já òun ni yóò ṣe sẹ́mọ̀ pé nínú àwọn àǹfààní ni pé lápẹ̀rẹ̀ gbéyàn bá dé ààyè bí yẹn bá kọ́kọ́ dé ààyè ibi tá a ti fẹ́ jagun ibi tọ́tọ́tọ́ yẹ kéèyàn wá oníbi tó dò bá wà èèyàn gbọ́dọ̀ lọ ta kété sódò torí tó gbẹ bá dé àwọn tó wọ́n mọ̀ mú ìpalẹ̀ ọkọ̀ kan ṣùgbọ́n yẹn wà odò tẹ bá téyìn bá gba odò tẹ ti gbọ́dọ̀ mọ́ wọn lọ́wọ́ tí wọ́n bá ti fẹ́ mú mi sínkún lẹ́ẹ̀mọ́ mú wọn àbọ̀ǹgbẹ̀ òní gbẹ̀yìn lórí nígun ògbẹ́ tibẹ̀ ló lágbára jù. tó bá yẹ pé gígé àwọn igi yẹn ó bá sáǹfààní bóyá bẹ́ẹ̀ ni ó ti da sọ́wọ́ wọn lẹ̀ lápẹ̀rẹ̀ tàbí wọn pé káàd ṣe ibi ọba jẹ́síjàsí sí wa lára tàbí titun wọn ná olọ́ba wúlò mọ́síláhà ìtọ́ba gba àǹfààní wa òun náà ni wọ́n ṣe tọ́ba jẹ́ pé fún fílẹ̀ fún ọmọ wùlẹ̀ gé náà òun ló máa ń fààní wa pẹ̀lú wípé bóyá tí wọ́n ti rí ẹni tó jẹ́ aláṣẹ tí ń wò yí pé á. Ah, nítorí súnmọ́ ni kí mùsùlùmí ọgbà gbé tá a bá wá gbé yẹn kò sàǹfààní wọn nù ṣùgbọ́n tá a bá tá a bá fi sílẹ̀ tá a ti gbà ló àwọn kí ọmọ so èso tábùlù fún wa tá a o tá a máa rí jẹ o lè wo mọ́sálásá àǹfààní tó bá ṣe o tó lè wà níbẹ̀. kọ́ńlá fi máa ẹlẹ́ mi tẹ̀sí wọ́n ní alẹ́ ìlẹ́tú ọwọ́ alátara fẹ́ ìlẹ́tú min al-lawn àwọn kan látara àwọn ni wọ́n yóò jẹ́ mọ́ àwọn kan sọ pé mílẹ̀ lé wọ́n máa ní àwọn anáfla wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní igi támúrù alikarima igi tó jẹ́ èyí máa ń so dáadáa tó wúlò tó yáyé. وجمعها ليا وقد ذهب الجماهير إلى جواز التحريم ọ̀pọ̀ àwọn olùmọ̀ àwọn sọ pé kò burú ọ̀tọ̀ igi yẹn lè jó ibi igi yẹn lè jó níná wọ́n tàbí kéèyàn sọdá horo fíbi ládìlẹ àdóhùn lórílẹ̀ àwọn ọ̀tá tó ti fáwọn ọ̀tá ni wọ́n wà bẹ́ẹ̀ wọ̀kẹ̀rí àwọn àwùzáyìn wà àbùsáwò àlẹ́ àwùzáyìn àti àbùsáwò tọ́lọ̀ ń tọ́kẹ́ àwọn méjèèjì àwọn méjèèjì sọ fáwọn kọ̀ láti pé kéèyàn òkè tàbí kéèyàn sunna tàbí kéèyàn bàjẹ́ wàhdájá bí anna abba bakr radiyallahu anhu wàsọ jùlọ ṣàbò aláyẹ fàlùbárì wọn ni àbáwọ abubakar siddiq radiyallahu anhu nígbà tí ń gbé àwọn ọmọ ogun dìde tí ń ṣe wọ̀síyà fún wọn nínú wọ̀síyà wọn òun náà ni wípé wọn ò gbọdọ̀ gé igi kan tó jẹ́ igi eréso. àwa fi ti sàtọ́lẹ̀ rẹ̀ ìdá lọ́dọ̀ táwọn àwọn kórìíra fi hàn sọ fún yẹn fẹ́ gé tàbí kó kó sun níná pàápàá jùlọ àwọn igi báyìí tó kí igi eléso tó lè wúlò tó sì lè ṣàǹfààní bẹ́yẹn. wọ́n ò jí ìbàbí àná àrò wọn alimasilahata fi bàkọ ìhà èsì táwọn tí wọn sọ pọtọ àwọn jùmọhóró tí wọn kọ fáwọn ìmáàmù alhauzayi àti abusawo èsì tí wọn kọ fún wọn padà ní wípé àfàwà abubakar siddiq radiyallahu ta'ala anhu níjọ náà lọ wọn alimasilahata fi bàkọ ìhà ó pé tọ́sán fàní jù ní káwọn ọmọ wulẹ̀ gbé kígi yẹn wà bó ṣe wà lè anahu qad torí kó ti wò pé ibi tí wọ́n lọ ogun tí wọ́n ń jà ìyá mùsùlùmí ni ó ṣẹ́gun pẹ̀lú àná ọlọ́run tí wọ́n bá ti ṣẹ́gun tán ìdí bẹ́ẹ̀ yọ jẹ títa ni àwọn mùsùlùmí náà ẹ má wulẹ̀ gbé wọ́n ní tó borí ní ọkà fáwa Abubakar Siddiq radiyallahu ta'ala anhu òun náà fa àrọ́dà bàbá aha lẹ́hùn ọwọ́ à kí nǹkan yẹn kọ́ máa ṣẹ́kù fáwọn mùsùlùmí. وذلك يدور على ملاحظة المصلحة ṣùgbọ́n àtàgé àtúnná ni tàbá àbàjẹ́ ni àti kámákìlì kámákì sùtá kankan hàn yìí tí ibi tí ó ti máa rọ bàtà òun náà ni tí ọba máa ń fà níwá ẹni tí ó sì ti wọ eléyìí òun lẹ́tọ́ bá jálá tẹ̀ mùsùlùmí bóyá síwájú kó tó lọ sógun tàbí bẹ́ẹ̀ fún ẹni tí ẹni alátẹ̀ mùsùlùmí bá yàn ní adarí ogun òun ni ó wò pé á ah, ibi ká jẹ kínní láǹfààní wà o ibi ká má jẹ láǹfààní sí kínní o òun náà ló wà ṣùgbọ́n ìpìlẹ̀ òun nìkan máa wà tí kì í bá ṣe pé nǹkan mìíràn bá ṣe kínní o ọba nbẹ́ńbẹ́ ta o pé yóò mú láti pé ká ṣe kínní o ká mú láti pé ká gé. وعن عبادة بن صالح بن صالح رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغلوا فإن الغلول نار وعار على أصحابها في الدنيا والآخرة رواه أحمد والنسائي وصححه ابن حبان أولا تدعوا عبادة مصاري ولم بعد يوم wọ́n sọ báyìí kó ti fi ọlọ́sọ́lá máa rí ọ̀sọ́lá sọ yìí pé látàgbélé o ẹ má jàmbá o ẹ má hùwà jàmbá nínú ọ̀rọ̀ ogun alùpùpù ẹ má hùwà jàmbá nínú ọ̀rọ̀ ogun dèkọ́ mìlọ̀ ọ̀yìn àlùmọ̀ ìjẹ́mà pẹ̀lú pẹ́ẹ́ni tó sọ ìnìyẹn tó ní ọmọ lórí kọ́ka tó mọ̀ ọ̀dọ́ àti kíláàmù náà tó gbà tó mọ̀. òun náà ní nǹkan tó ṣe wípé èèyàn mú nínú ọ̀rọ̀ ogun nínú wọ́n síyà ní sísọ́lá sí ni ẹ látàbídìrú látàbílú wà látàbídìrú ẹ má mú ẹ má jìn kankan mú nínú ọ̀rọ̀ ogun o ẹ sì gbọ́dọ̀ sí jàmbá ọlọ́run máa ká náà nàbí yẹn náà yẹ bọ́ọ̀lù wọ́n máa yẹ bọ́ọ̀lù yàtì bí máa kọ́ láyé ọmọ ìkéyà rẹ̀. ọ̀rọ̀ ogun ìwọ ni kéèyàn mú fún rẹ kó wá lọ mú pamọ́ pé á ah, ilé ìjọjú nù nǹkan tá a rí yé ń tọ́jú ilé ìpamọ́ fúnra mi ìwọ ni o tó nínú wọsọyà wọn tí wọn máa ń sọ ní ọ̀rọ̀ ogun òun náà nìyẹn náà wà. ẹni tó bá ti mú bẹ́ẹ̀ anabi sọlọ láti sọ pé náà wàá rọ iná lọ jẹ́ fáwọn ẹni rẹ o iná ni bákan náà àbùkù ní àrùn àbùkù láìpì òun náà lọ jẹ́ àlẹ́ àtàbí ha fáwọn àtọ́ba sí bẹ́ẹ̀ yọ ọmọ jọlá ìbí fún wọn fi dúnìyà nílé ayé lágbàá jùlọ káfíìrì bá tú. Hmm, hmm, hmm. ó ti yé ọ àlẹ́ ẹni tó jí kínní tó jí góòlù nù ọrọ̀ ogun tó jí gínú ṣàpé tìjú ni ìtìjú ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn gan kótó ni pé èèyàn kú iná ọkàn ní tí ọmọ ọdún yẹn ní mo sì fẹ́ mọ́ mu o mo sì fẹ́ mọ́ mu ọlọ́lọ́mọ lórí ibu iṣẹ́ ìtọ́ tó ti mi o mo fẹ́ mọ́ mu o subhanallah ìdójútì ní láyé láì sí ní láyé náà iná ti sùn ní iná ọkàn tí ijó nìyí láyé àti lálùkù yàmà ìmáàmù ahmed bọ̀ àti nasayi sheikh ìmáàmù ibn hibban sọ pé sahih ni hadithi náà. ẹ̀ńtí sì jẹ́ alùpùlùwòlù òun náà ni ọ̀rọ̀ rẹ̀ síwájú pé ó ní alìkìyàna ìṣèjàmbá nínú ọ̀rọ̀ ogun. قال ابن قتيبة سمي بذلك لأن صاحبه يغله في متاعه أي يخفيه ونوقني الغلول nítorí pé ẹni tó mú yọ kárí lọ fi pamọ́ sínú dúkìá rẹ̀ nínú ẹrú rẹ̀ ni yọ lọ pamọ́ síbẹ̀ wọ̀húwà mìíràn ti àbá ẹ̀ bílí ìjùmọ̀ kéèyàn jí nǹkan ọ̀rọ̀ ogun mú nínú kẹ̀bẹ́ ìlú tòun òbèdì nínú àwọn arabarí bí ẹsẹ̀ àwọn gbàǹkọ́ bí ẹsẹ̀ àwọn ẹsẹ̀ ńláńláńlá nínú wọn lọ́wọ́ pẹ̀lú ìfẹ́lùkọ àwọn mùsùlùmí zamani afọlẹ́fọ̀ Nawawi gẹ́gẹ́ bí alimami Nawawi gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá gbólóhùn àlàáru ayé àlùfáàbọ̀ ìhà ìdójútì ìdójútì tọ́ba ìfìsẹ̀lẹ̀ báyìí ìdójútì ayé ẹni tọ́ba sẹlẹ̀ sí. wàfi dúnìyà anáhù ìdá àbọ̀hárọ̀ láyé mi báyìí kí n tó mú yẹn bá hàn ìfúsàbọ̀ àbíyè sọ̀hìbà yọ á yóò dojú àtàwọn ìta àti wá láti jọ ìdá tí wọn náà ló mú àtìrìntà wá o àtìrìntà wá o níbo lẹ ti rí ẹ sọ̀rọ̀ sẹẹlì sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ bó lẹ ti hmm, èmi mọ mú la ilaha illallah ìdójútì ayé bó tilẹ̀ jẹ́ pé ìdójútì ayé yẹn kéré ìdójútì àlùkìyàmà lọ fẹ́ni tó bá jẹ́wọ́ láyé bíbáyìí torí lójú tí ayé a máa tán o kàlùkìyàmà ni ò ní tán láéláé ìdójú ti gbére ni tí n tó kú bá hàn yóò dojú tẹni rẹ wà á máa fi àṣírọ ṣùgbọ́n lálùkìyàmà wàlá àlàlẹ̀ àárọ̀ máa yóò fi dòwò máa kọjá olùbọ̀kọ̀rí mi ní hadith abi ó ṣe é ṣe kọjá pé tuma tí àárọ̀ ìdójú ti yẹn tó ń túmọ̀ sí ní alikiyama òun náà ní ti imaamu Bukhari gbé jáde nínú hadith àbáwọ Abu Hurairah kí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gbàdúrà kọ́ bá wà kẹ́ ọba ayọ́nu sí Abu Hurairah náà kó sì bá tún kẹ́ imaamu Bukhari. wọ́n kọ́ ọmọ sí iná Rasulullahi sallallahu alaihi wasallam ojúṣe ọlọ́sọ̀ sọ́lá ń láàrin wa. wọ́n dákẹ́rọ̀ ọwọ́ ń sọ̀rọ̀ nípa jíjí nǹkan ogun mú wàá zọ́mọ amúrọ́ anábì ti pàtàkì ọ̀rọ̀ yẹn ìjọrọ̀ náà tóbi tọ́kọ́ọ̀lù lọ́ba tó bá gbé lẹ́ àlìfáyẹ́nà ahadukum yawma al-qiyamati ala raqabatihi shatun laha tughal ala raqabatihi faras lahu hamhamatun yaqulu. يا رسول الله أغثني أقول لا أملك لك من الله شيئا قد أبلغت الحديث ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ogun àti jíjí nǹkan mú nínú rẹ̀ bó ṣe tóbi tó tó sì wá pàtàkì ọ̀rọ̀ náà Ànábì sallallahu alaihi wasallam ní kí ẹnì kọ̀ọ̀kan yọmọ fà sọmọ ara rẹ̀ ń jọ gbé ìdí àlùkìyàmọ o kọ́má lọ fàtí ọrùn rẹ̀ níjọ́ gbẹ̀ngẹ̀ àgùgàgà kan kọ́má fàtọ́nù ara rẹ̀ bákan náà kọ́má fàtọ́nù ara rẹ̀ ẹsẹ̀ kan kọ́má fàtọ́nù ara rẹ̀ o níjọ́ gbẹ̀ngẹ̀ tòṣe pé àwọn nǹkan wọ̀nyí ńṣe ni ìbínú máa mú wọn tó bá jọ gbẹ̀ngẹ̀ kó o sì máa ṣe sáwọn ẹni rẹ̀ ní ẹrù òkè ti ẹrù tí ó lù sí wọn lọ́rùn tó bá jọ débi gbégbá tí bí ó ṣe le tó àwọn èèyàn máa sọ báyìí pé ilé òṣìṣẹ́ ọlọ́run dákun ṣàánú wa òkété ẹrù líle yìí ọrùn wa ọgbẹ orí wa ọgbà dákun bá wa bẹ lọ́nkọ́lọ́ ògbéyẹ rẹ̀ àyẹ̀sọ́lá ni pé wàá máa sọ báyìí pé tọ́ba dìjọ́ yẹn pé lá àmúlikù lẹ́kà nínú ọmọ ìṣe à ìyẹn níkàpá àkàkọ́ fún látọ̀dọ̀ ọlọ́run ti pé wà níkàpá àkàkọ́ kọ́lọ́ ògbéyẹ rẹ̀ mọ́ rárá o ó ti dẹrù tí ọmọ gbé káàkiri táyé òrì lọ́rùn rẹ̀ wọ́n rí lórí rẹ̀ àtiwọ̀ níjọ́ kìíní àná bóyá tó mú bóyá bí òkà báyìí kó wá lọ di bí ẹsìn kó lọ dì sí lọ́wọ́ lálùkìyàmọ̀ sẹ́yìn pé nǹkan ńlá ni ọjọ́ àlùkìyàmọ̀ bí nǹkan bá kéré bí ọmọ náà gún gbẹ̀yìn ẹsẹ̀ àtẹ́yìn náà bí ọlọ́run láàmú wa wọ́n kà bá bí náà há sí ni ọlọ́run láàmú wa àwa ti tó ní olùṣèṣirò kò sí nǹkan kankan tó gbé níjọ́ gbèǹde sàǹpéjọ ẹ̀ làwọn mujrimun gbọ́dọ̀ ti sọ nínú suratu al-Kahf ìgbé wọn sọ pé má lè ha al-kitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wala yazlimu rabbuka ahada wọn kálukú ti gbogbo tó ṣe àwọn tó ń jẹ́ mùjìrìmọ́ọ̀nì wọ́n máa sọ pé àwọn ọ̀daràn èèyàn wọn ni máàlì hazard kitab irú àkọsílẹ̀ wò lélẹ̀ irú tí àwò lélẹ̀ láyé ọgọ́dún sọ̀rọ̀ ọ̀sán wà láti ẹbí ọ̀sán ní ilà àtọ̀ra kò fi nǹkan ní ńlá tàbí kékeré kan téèyàn ṣe kò filẹ̀ rárá gbogbo ẹ̀ pátá lápò ọlọ́kọ́ sínú wajadu ma amilu hadira gbogbo tó ń kálukú ṣe báyìí òun náà ni yọ ọba ńlẹ̀ wala yazlimu rabbuka ahada ẹlẹ́dàá rẹ̀ kò sì ní níwájú ọlọ́run ọba ìlẹ̀kíọ́lá kọ́dé abúlátù ṣé mo ti sọ fún ọ láyé àbí ń sọ fún ọ láyé kó tó rí báyìí tó àìgbọ́ láyé lọ́pọ̀ ìdójútì ìfún ọ tó fi ń rù káàkiri báyìí alihadis. wọ́n tẹ̀rọ fi hi alibayin wọ́n bá yìí níbo mi ò tún dákọ̀ra fún mi náà sí. fa innahu dalla alihadis ala annahu. ياتي الغالي بهذه الصفة الشنيعة يوم القيامة ó ń tọ́ka pé ẹni tó bá jí nǹkan ọ̀gbọ̀n mú tó bá níjọ́ gbèdè yọ wá pẹ̀lú irú ròyìn burúkú báyìí níjọ́ gbèdè ròyìn aburú báyìí ròyìn tí ọ̀dà oná ni ọba dé tó bá níjọ́ gbèdè. alárùkù tilẹ̀ shahad níṣẹ́jú gbogbo ọmọ ẹ̀dín yẹn pátápátá ìṣẹ̀lẹ̀ yóò fi ṣẹlẹ̀ sí. fọlá ń dà hàn dà huwa al-aarif fil-aakhirah ó súnmọ́ kọjá pé lẹ́yìn ní ìdójú tí al-qiyamah tí ó jẹ tìrú ẹni bẹ́ẹ̀ lẹ́lọ́gọ́ àlùfẹ́ tó bá jí nǹkan ọ̀gbọ́n mu wa yahtamilu annahu shay'un a'zamu min hadha ó sì tún ṣeéṣe kó tún tóbi jù bẹ́ẹ̀ lọ. wa yu'khadhu min hadha al-hadith nítorí gbámúnú hadithi yìí ó ní pé anna hadha dhanbun la yughfaru لقوله صلى الله عليه وسلم لا أملك لك من الله شيئا wọ́n tọ́ka pé ibi tí ọ̀rọ̀ kòlóòlù lè dé ibi tó lágbára dé ṣàfà àgọ̀ tó ní gbé tọ́ba dàlù kẹyà ìsìnkú anabi sọlá alẹ́sọ́lá mọ̀ ní gbé torí pé àwọn ẹni wọ́n máa sọ pé ya Rasulullah ajifni bí òjijì ọlọ́dà kò sànú mi báyìí bá mi tọrọ fífúyà lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ kẹlẹ́dàá wọ́dà kan sànú mi ànábi ọwọ àwọn nítorí gbọ́dọ̀ sálẹ sọ pé lá àmúlíkù lẹkẹmí náà lọ ìṣe à ìní kápá nǹkan kan wọn lọ́dọ̀ lọ ó túmọ̀ pé ẹsẹ̀ yẹn ti tó le dé kódà ṣàpá ò ní ṣe kíni o kò tún ní kò ní ràn wọ́yà sẹ́miyọ́ anáwó àwòrán dàpọ̀ fi máa hàlẹ́ àtẹ̀wélédè wà tẹ̀sídìí ó sì ṣe ṣe kọ́jà pé ṣàpá àlè ràn án ṣùgbọ́n wọ́n mú ní agbègbè bọ́rọ̀ yẹn ó ṣe le tó àti bó ṣe wúwo tó àti bí ó ṣe lágbára tó wòye àtẹ́mílò ànáhu yóò fọ́ọ̀rù láhu báyà tẹ̀síhìrì yìí fi ìdálẹ́ kẹlẹ́mọ́ òkè ó ṣe ṣe fẹ́ pé ọlọ́run padà ṣàforíjì fún lẹ́yìn ìgbà tó lọ́ọ́ bá ti fi hàn káàkiri bọ́lọ̀ ti sọ́ di gbajúmọ̀ lórí tó ṣe yẹn ni mọ́ ké níbi tí gbogbo ẹ̀ lọ́ọ́ sí kọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ló tó dájọ́ ìṣẹ̀lẹ̀ ni ó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn gbà wá táwọn èèyàn fi máa mọ̀ pé tó ṣe nǹkan báyìí ni ṣẹ̀ǹpẹ́ ti ń tọrọ tó tọrọ bára fún nítorí pé dúkìá ti fi máa pọ̀ ọ̀fẹ́ kan ṣe ni wọ́n á fi tọrọ bára yóò wà níjọ́ gbèǹde kò ní sí ẹran kankan téèyàn ju ìgbà níwájú rẹ̀ ìṣẹ̀lọ́ dàbí ẹni pé awọ ojú báyìí ó lẹ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pẹ̀lú eléyìí ó ṣe é ṣe wọn lọ́lọ́run lè forí jì kọ́ ṣùgbọ́n tí ọba wáyé àjẹpẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti fi hàn káàkiri fáwọn èèyàn ní mọ́kìtì ibi tí ó ń tí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tí ó kọ́kọ́ dá wa dúró sí kó tó lè gbé oṣù ìdájọ́. wal hadith alladhi saqnahu warada fi khitab al-amilina ala sadaqat wal hadith tá a ó tún wá ń tọ́ka amúwá àdìsí amúwá yẹn ó ń tọ́ka nípa bí nípa ọ̀rọ̀ nípa àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí zaka fadala ala anna al-bulula yẹn náà tọ́ka lórí pé ìjí nǹkan zaka náà mú amun li fi haqqun lil ibad gbogbo ntọ́ bá ti jẹ mọ́ ìwẹ̀rú tọ́jú ìwà àpapọ̀ tí èèyàn jí mú lábẹ́ bululu náà ni wọ́n máa bọ́ sí ìyẹn ni pé ní ìsìn àwọn tí wọ́n darí wa gbọ́dọ̀ dákun kọ́ bá ràn wọ́n lọ́wọ́ kó jẹ́ tí wọ́n gbà lójúlówó dúkìá tí wọ́n kó tó wọn kó jẹ́ kó rọrọ̀ pẹ̀lú rẹ̀ ó sì fún wọn ní yàyọ̀ kan pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ bójú wo dúkìá gbogbo òlu láti káwọn gbẹ̀sẹ̀ rẹ̀ ẹni tọ́ bíi wá lọ gbẹ́sẹ̀ nínú wọn ó ti kó sínú kíni o ó ti kó sínú àlùkòló òlu. bẹ́ẹ̀ náà ni àdéhìyẹ́ tó lè máàlì òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ tí ń gbowó oṣù ẹ̀bùn tó gbà lọ́wọ́ ẹnìkan torí irú sẹ́yìn náà ó ti kó sábẹ́ ẹ̀kú lóòótọ́ torí pé wà bẹ́ẹ̀ pé hadiyatul ummal hulul. níta sọ ni pé ọ́fíìsì tí wọ́n wà wọ́n yẹ kó gba àyàn lẹ́ẹ̀kan náà bí òsì bí à ń dààmú kan ṣùgbọ́n torí kí wọ́n lè fún ọ ní nǹkan kankan ọ ò tètè máa mójútó nǹkan yẹn ètò àwọn òpèsè wọnú bẹ̀ tàbí tí ọgbà kẹkẹ lọ́fíìsì àbí kó mú owó kan wá owó tó ti gbé nínú àkọsílẹ̀ kò sí lọ́dọ̀ ìjọba kórìí rẹ̀ olóòlù olóòlù ẹni tí ọba ti fún ọba iṣẹ́ rẹ̀ oníyanjú ọ̀pọ̀lọpọ̀ ayé náà wá sí wọn pé tọ ẹ bá fi sówó òbí owó owó káàdì gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjà ṣọ́ra o ọba wà ní àwọn ọ́fíìsì tá a bá wà ọ́fíìsì ìjọba ni ilé iṣẹ́ kan ní tàgbègbè kan ní ìdákùn ẹ̀já sọ́ra ọ̀wọ́ tá à ń súnmọ́ àwọn ìjọba náà ìjà ṣe pẹ̀lẹ́ torí pé wọ́n fẹ́ rí ẹnìkan tó jẹ́ ẹ̀ńtọ́ wà fún ìjọba kan àti kí wọ́n kọ́kọ́ fún wọn ní àwọn nǹkan oríṣiríṣi náà kó tó di pé wọ́n rí ẹni títí ẹ bá ti pọ̀ jù ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí gbogbo àwọn yẹn kò lóòlù ni ká sọ̀ra fún àwọn orí òṣìṣẹ́ yẹn ẹ̀ńtọ́ kó gbé zaka fún pé kọ́ lọ ha zaka ọwọ́ awo ìtọ da abẹ tàbí èsì ọba àti ẹmọ dà ọwọ́ amú sẹ́yìn ọdá o ọdá tó ọba wà nù rántí ọgbà zaka kọ ọgbà kó sinmi tọba bá ti wà nù alẹ amìlì náà alẹ ha wọn ò fún ọ ní tọ́tọ́ sí ọ ṣùgbọ́n kọ̀kọ́ fi ó fi gbogbo ẹ̀jí sẹ́yìn ẹ̀ǹkọ́ ànígbàgbé sọ̀hábì àlùjẹ̀lì tòtùpá ní sọlọ́m sọ pé kọ́ lọ ti zakawa ọlọ́gbà zaka wọ́n sì gbé zaka fún lójúlówó tọ́jọ́ zaka fún rárá wọ́n tún bùn ní nǹkan ó sì dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam mo nílò òdì sí ọlọ́run sọ iṣẹ́ ọ̀nà mi rèé o zaka tó ní gbà wá ní. ṣùgbọ́n eléyìí fàáhàbì eléyìí kóhùdì yá sí mi wọ́n láwọn fún mi ní wọ́n fi fún mi ni ẹ̀mọ̀ kó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó dìde lẹ́ni tí bá àwọn èèyàn sọ̀rọ̀ ọkọ̀ pẹ́ fọlọ́wọ́ ti fẹ̀yìn fún ó ní kí ni ìsì àwọn èèyàn kan náà nígbà tí wọ́n rán wọn sẹ́ wọ́n wá sọ pé tẹ́tẹ́ rán mi ní ilé ìwọ̀n bùn mi ní olè wọ́n gbàdú kó o ṣe jókòó lé bàbá rẹ̀ kó wọ́n bùn ní kínní yẹn. kàlá àríkè ń bẹ̀yìn òjíṣẹ́ ọlọ́run sọ́lá ń jẹ́ kó yẹ wa pé èyí á kó gbogbo ẹjí sẹ́ni èyí ní sọ pé tò tíyín nì èmi mo lélẹ̀ tọ́ba ti sọ pé tíyín nì zaka kó wá nìyí ṣùgbọ́n gbà mọ́ bọ́ ni wọ́n fún mi lédè pé kí n máa mú lọ ọ̀rọ̀ àmọ́ ó sì ti pẹ́ tó fẹ́ ìkàlẹ̀ wọn ni ah, ah, ah, tìbí wọn láwọn fún ọ ni tìbí wọn láwọn fún ọ ni wọn ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní àwọn fún wọ́n sá sọ gbólóhùn pé àwọn fún ọ ó ní bẹ́ẹ̀ wọ́n dárúkọ rẹ ó ní bẹ́ẹ̀ máa mú lọ tó bá ọ kó mú lọ ni o tọ́ ọ̀rajà nígbà tó ní wọn fún ní nǹkan yẹn sí ọjà ẹlòmíràn ni pé wọn fún mi wọn kọ wọn fún ọjà ni wọn fún pé ẹ wọn o mo rò bóyá wa ká má torí nígbà míì nǹkan máa déwájú dẹjọ́ ó sì máa ń dẹ́yìn ìdásọ wọn bí ọlọ́jà ọjà yẹn a máa pé ten thousand naira ni wọn ń nígbà tó débẹ̀ lọ bá pàdé ẹni tó ọmọ lọ́ba gba nine thousand eight hundred lọ́wọ́ rẹ̀ two hundred àbí láti two hundred kó bá rẹ̀ o nígbà mo débẹ̀ ten thousand náà kà kọ́dà àwọn tẹ̀sán kọ́ ten thousand sórí ẹ̀ńfọ́sì tí wọ́n fọ́ ọ ṣùgbọ́n gbà mọ ohun tí mo débẹ̀ ó dojú tí mo rí ọ̀sà padà dé mi ní two hundred naira two hundred naira ọ̀ bóòwù yìí kí n sọ̀rọ̀ máa rí fún mi kí ni mo rí ṣe tẹ́lẹ̀ ebi ń sẹ́mi fẹ́ ló ti ṣe yìí ọ̀dà mo bù wọn náà lọ́rọ́ bàtà nítorí pé ńgbà mi a máa di nǹkan mi ẹni tó oníwọ̀ gbọ́jà fún lè pé èmi ọ̀fẹ́ ru eléyìí èmi kọ́ mi ìfẹ́ ru eléyìí wo sì jíṣẹ́ pé ó tiẹ̀ ní máa ń so bẹ́ẹ̀ nígbà tó ẹni ẹjọ́ ìjọba ní ọba ẹ bá ń kówó mi ẹ bá ń kówó mi ẹ bá kó nine thousand ten thousand ní bẹ́ẹ̀ ní kíní ẹ̀ bá alágbájá ẹ sọ kó ṣe lù fún wọn ẹ̀ tó ọ̀sẹ̀ dúpẹ́ lọ́sí wọn náà ẹ wò lójú ti yẹn ló ṣe kiri mọ́ lójú ti ni o ìdójú ti ni ẹ yàtọ̀ sí ọjà tí wọ́n gangan fúnra ara rẹ̀ ń tà ọjà rẹ̀ lélẹ́yìí tó ń tà ọjà tó o sì ń tà yìí o ti ní price center èmi ń tajà irú ọjà tí mo ń tà onáà ní àbúrò ìyá ń tà ó fi ṣe alẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa. a sì lè wa ẹni tó fẹ́ rajà lọ́dọ̀ mi fẹ́ rajà ọjà tó fẹ́ ra ẹ̀ kò tí pè tán so àbúrò yá ti ní ọjà yẹn lọ́wọ́ máa lọ bá kótó ọjà táǹtà yìí dákun agbọ́fẹ́ ra ọjà bíi mẹ́ta sí ọjà tí ó fi pé ó sì ọjà yìí tá a bá fẹ́ thousand náà là ń tà ṣùgbọ́n pé O kù nílẹ̀ lọ́wọ́ ní ìta ara lọ́hùn ẹ fi owó mọ́tò mọ́ náà ní kẹsí kíni o kẹ mú wa ìyẹn ti ń tọ́ka ẹni tí tó lọ́jà mọ́ ọ̀kẹ́ tó wá ra ìyẹn ọ̀kẹ́ tó wá rajà torí kọjá tèmi náà ṣe kíni o tí mò ń tà ní ìta ń tà náà nìyẹn torí jọ́tọ́ bá kàn òun náà tóun náà lọ́jà pé ṣọ́ọ̀bù yóò wá kó ọjà ní lọ́dọ̀ mi kódà ìlú náà sọ pé ẹ má wulẹ̀ sanwó ẹ sára ọjà mi padà sí síbẹ̀ fún mi ni ó yàtọ̀ sí ọjà tí ìsọjà tiẹ̀ sẹ́fì wọ̀ gangan fúnra ara rẹ wọ́n bí ọ̀lọ́ lọ bá wọn rà á ntọ́ba kún bẹ́ẹ̀ ó ṣe kí ni ó fi jíṣẹ́ tí wọ́n bá yọ̀ǹda ẹ̀ fún alihamudulilayi rabbil alamin tí wọ́n bá yọ̀ǹda rẹ̀ fún kò sábúrú kankan ẹni tó ní nǹkan tó bí ọ ní kò náà torí bí ọba bí ọ tí wọ ìwó rí kò ní rí òkè gbogbo wa náà kankan wa jẹ́ pé á jẹni dáadáa láàrin ara wa torí àwọn haúsá máa ń kòwé kan wọn nílé ìfín yàrá léèkì gbàgbọrọ wa wọn ní ẹbí ọmọ kékeré ni kọ ya ọkọ sí olóró jù kó má fẹ́ kàn sí ẹbí àgbàlagbà olùkọyà ńkọ hawọ ànílá ìfẹ ọmọ kékeré ni kíni ọyà olóró jù wà lọba ara kan wa ọjà àní ọmọ ìwọ ọmọ bẹbẹ ń ọjà ìkànnì tiẹ̀ ni ẹ mú rà. ìtọ́ ní ọba ọ̀tọ̀ba fún lọ́ba lọ́ra wa o lè fi kóríyá fún kẹ́ni tó kọ́ sí òfin mọ̀ pé kọ̀dá kéèyàn ṣe kí ni o kéèyàn máa kọ́ sẹ́ kó lè jẹ́ gbogbo gbà kódà kó tó pé ni ọmọ dáadáa sóhun ẹni náà táwọn náà bá bẹ̀ ń sẹ́ ó sì tó ṣe àmójúkò mẹ nítorí ìgbà tí wọn náà tún fẹ́ pè ń gbà mí tó ṣe kí ni o tọrọ àǹfààní ẹ lò ṣùgbọ́n wọn ọ̀dá ní má jẹ̀mú o mọlábẹ ẹ̀sánù lára ara wa lábẹ ẹ̀sánù lára ara wa nìyẹn tó eléyẹn ká fura sí agbègbè ọ̀rọ̀ àwọn ntíkulóòlù tó wọ̀ ṣé àwọn pẹ̀sẹ̀ abala fẹ́ wá gbogbo yẹn láwùjọ tá a wà lónìí pàápàá jùlọ agbègbè ẹ̀tọ́ ọ̀lú ó di ẹ̀tọ́ ẹnìkan ṣoṣo fàájìsì wàlà haraj ìbẹ́yìn náà rí lórí whatsapp oríṣiríṣi àwọn owó tí wọ́n ti wọ́n gbé kalẹ̀ fẹ́rù pé ibi kọ̀ńténà ni wọ́n sì kó kalẹ̀ lásán báyìí yókùn lọ gbọ́ọ̀rọ̀ báyìí tí wọ́n sọ pé gómìnà kan ló kó àdìgbé sẹ́nitọ̀ kan ló kó subhanallah. ẹsẹ̀ nǹkan sí lùbáyé ẹsẹ̀ nǹkan sí lùbáyé irú rẹ̀ kò sí tọ́ka wọn owó lé ní àtó dá nǹkan lẹ̀ ó léwu gan o ó léwu o báwọn kan bẹ tó ṣe pé tí wọ́n bá lọ sí mítìn lásán pọtbólò wọn ee ẹsẹ ẹ torí pé èèyàn lọ mítìn kí lẹ sọ mítìn ọ̀gá náà irú mítìn wo ni kí lẹ sọ bẹ́ẹ̀ bí bí a ṣe pa wáyé náà ni àbí bí wọ́n ṣe fa lórí yìí náà ni òfin tẹ ẹ bá ṣe ń bẹ̀ náà tẹ̀ tún ní kéde fún wa subhanallah wọ́n sì ti di ẹrù kalẹ̀ òkè ti ẹrù ntí ò jẹ́ kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà fẹ́ ṣiṣẹ́ mánu àní fún tiẹ̀ gbìyànjú kọjá sayyidul qawmi khadimuhum aṣáájú jọ òní ọmọ fòrújú tí ọmọ lálàtí tí ọmọ fọ alájùmọ̀ wọn tí wọn bẹ ṣe bẹ́ẹ̀ dẹni tí wọn fẹẹ yí àtijọ́ òṣèlú òkèèrè kiri jọjọ kíni èrò lọgbà bẹ wọn béèrè ló tíjà ń gbà tíjà tó bójú èrò lọgbà ẹja wo rẹ sí méjì ẹ fóun tíjà tó bọ sí kíláàsì mástà tó bọ sí kíláàsì ọmọ fẹ fún hòòhò lábẹ́ òrùlé tí ò tún sí tí ò sí sílé ń bómi tí ọmọ làágùn yọbọ tọ́ bá pè fún ọmọ ọ̀tọ̀ ni tí ó pè ọ̀tọ̀ ni tọ́ mọ́ pè é. Ah, àwọn tí jí àjò ní àwọn tíṣà primary school yẹn hmm. èmi ò rò pé nìkan fẹ́ ṣe tíṣà primary school náà àwọn èèyàn wa ẹ̀dọ́ ọmọ gbóná ni ah, ẹ kí àwọn tó ń ṣe ìfọ̀ àpò yẹn o ah, capital letter A capital letter A small letter A small letter A nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Allah ẹ bá bá dé sẹ́kọ́ndì ó ti dẹ̀ ó ti dọ́bẹ̀ àwọn adé àìsúsàn ọ̀ọ́ oh, lẹ́tọ́rìn lásán kódà iṣẹ́ tí ó ṣe gan ìlú áńdà òtí rẹ̀ àwọn ọmọ sùn náà wọ́n ṣe fún wọ́n lọ kọ̀rọ̀ lórí nǹkan báyìí kó sì kọ́ ọgbọ́n rẹ́fẹ́rẹ́sì sì ti wọ́n kọ̀rọ̀ lórí nǹkan báyìí kó sì kọ́ rẹ́fẹ́rẹ́sì sì ti yọkàn jọ papọ̀ ó ṣe jáde ọ̀ya nǹkan kó sì ní wẹ́ẹ̀rà ẹ̀yin lẹ́síṣẹ́ wa ẹ̀yin náà lẹ́sùn rà á kódà ọmọdé ọba rẹ̀ ó tún jẹ ká àbí kó wọ́n tún dín máa ti ẹ̀kú. gbogbo ibi tí iṣẹ́ wà ní nàìjíríà ni òtí sówó ibi tí èyàn ti máa ti ṣe àtẹkù dúrógbó bẹ́ẹ̀ ni òṣòwò gbogbo bí wọ́n ti ṣiṣẹ́ ibẹ̀ ló ga sí. sẹ́mọ̀ pé ká gbogbo nǹkan yẹn owó rẹ̀ bá ti lọ́ọ̀lẹ̀ wọn kálukú ti mọ̀ tọ́ wọn. àti ẹni wọn dààmú ẹ̀ẹ́ta lọ́fẹ́ gbé gbàbù nítorí kọ́ ọmọ gbé gbàbù kọ́ gbàbù tí ibo ni. ó yọ wà kú sọ́wọ́ àwọn aráàlú pé bọ̀dá alágbájá ẹ̀rọ gbọ́tẹ̀ ara yín kalẹ̀ ẹ sì lóye ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ forí dèmí o ẹ forí mi ọmọ àti kínníkínní kan wọn ọ wọn tu àwọn kan náà ni asáré lómi kó tó di pẹ́yìn lání ẹ lọ. àmọ́ ní ìsìn àtẹ̀ntó tó ṣe àtẹ̀ntí ò tó ṣe òǹkàlùkù náà gbé gbà ní ẹlòmíì tó lọ yáwó tó lọ́mọ yìí pé ah it's a serious business for serious people politics politics ní nàìjíríà lónìí serious business ni ah bàbá tiẹ̀ jẹ́ ọmọ oníṣẹ́ àbíkílẹ̀ máa ń pé òun náà lásán ni wọ́n wá bẹ́ẹ̀ àtẹ̀ àtẹ̀ má ṣe é bá wí ó tó fáwọn èèyàn àti lówó ṣùgbọ́n táwọn wá ni pé àfẹ́kẹ́ nìkan máa bí wá pé kúlẹ̀ tá a fi ṣe báyìí. ẹ̀fín yẹn pọ̀ nàìjíríà tọ́ba di ẹrù báyìí ti ń travel out ẹnìkan kan gbọ́dọ̀ tú ẹrù ẹ̀ kí ló gbé lẹ́sìn lọ́kàn lè tú ẹrù tiwa àbọ̀fẹ́ fi sẹ́lẹ̀ ní airport tọ́wáyé nírọ̀rùn. yẹ́sà yẹ́sà ló kù tí wọ́n máa tó. Ah, àwọn ọ̀gá ni ah, ẹ̀ẹ́dá àwọn ọmọ ni ah. ẹ ti ṣàlàyé ara yín fún wa ní àmọ́ yín ni ọ̀lẹ́ ẹ̀mẹ́bìnú sá ẹ̀ẹ́dẹ́ ẹ̀rù ẹ̀jẹ̀ lọ kò sí kẹ̀kẹ́ ń bẹ̀. ìtẹ́lẹ̀ omi ìbá káàkiri so dúkìá lù ú káyà dúkìá ti yín wà ti jẹ dúkìá ìlú má o. ìdójútì ayé ń bẹ fún wọn àdéhùn Ọlọ́run ni o àwọn kan ń pa báyìí kódà wọn tún máa bò ó lọ́wọ́ ẹni tí ń sára rẹ̀ lóòrùn wọn lọ máa fira yìí sí tẹńtọ wà ń bò jí abẹ́rẹ́ pé báyìí wá sí ní Nàìjíríà nìyẹn. tó ẹjẹ asọra gbogbo ibi tó ń kálukú bá wá bá wà nípò tó ga ni tàbí kò tó kéré ẹjẹ asọra ń bẹ ẹlòmíì bọ́yá ládùúgbò rẹ̀ lásán wọ́n kàn ní kí ọ̀dà àwọn ará àdúgbò náà lájọ́ ń sàṣẹ́ tó àdúgbò tọ̀ máa mójútó nǹkan báyìí bẹ́ẹ̀ ó ti yóò ti gbọ́ bẹ̀ lé wọn lọ́rùn tipẹ́tipẹ́ ẹlòmíì ò lè jẹ́ pé association kan ni ni wọ́n tún kóra àwọn ọjọ́ bẹ̀ pé àwa oní nǹkan báyìí ta ní nǹkan báyìí ẹ jẹ́ àtúmọ̀ sí báyìí náà ẹlòmíì ò ti wá máa bu pírẹsidẹ́ǹtì ó ti máa bu gọ́fúnà àfi ká wòye ká ṣọ́ra kí ọ̀rọ̀ bùlúlù ṣe kí ni o kọmọ wọnú gbèsè ayé wa lọ́wọ́ jẹ́ pé mùsùlùmí tí ọba wa ṣe nǹkan kó wòye dáadáa wọ́n fẹ́ lọ tirẹ̀ bọ́ lóṣèlú òró lẹ́ẹ̀mẹ́wàá kó tó dámọ̀ràn rẹ̀ lẹ́ẹ̀kan o sórí ẹgbẹ́ táyà rẹ̀ gbà á ṣé gbogbo tí wọ́n bá sì fi ń lọ bẹ́ẹ̀ sọ́mọ sọ́nù bí ẹ̀rí pé tó tóbi ni ntí ń bẹ lẹ́yìn rẹ̀ táwa ń dọ́gba ń wò yẹn ó ju báwa ti wò lọ ẹni tó bá kó sínú ẹ̀ ló lè sọ ẹ bá wọnú ẹ báyìí ló lè sọ káàkiri ẹ má sọ̀rọ̀ ẹ̀sìn tí ó tiẹ̀ ti jò mo yẹ lọ́gbọ́n dá sí yẹn ilá ayọ̀ṣà ọlọ́ mo yẹ lọ́gbọ́n dá sí o èèyàn ò ní wọ bẹ̀ẹ́ gẹ́gẹ́ bá a ti máa ń sọ dépò pé ọjà dé ìjẹ́ tí ẹ bá ń bẹ́ẹ̀ ta kò sí bọ́ọ̀lù tí ò lè gbà á tọba wọnú sísẹmù yẹn tẹpá pátátọ wọnú ẹ tó dénú bí wọn ti ń ṣe lẹni ọmọ pé kọrọ kọrọ rárá tòtòrí àwọn ẹ̀tọ́ ọlú yìí ee eh, ó lágbára o tí pé díẹ̀ díẹ̀ báyìí ni wèrè wọra ni jóná sí wọra ah, àwùjọ bí láàmì ọ̀sẹ̀ ẹ̀tọ́ ní ọdún òwe lákọ̀ọ́kọ́ àti gbọ́ nígbà bá dé lẹ́ẹ̀kejì bí láà tó láyé pẹ̀lú ìfọlọ́wọ́ lọ́wọ́ nígbà wo di ara ó yẹ níbi tí mo lè pẹ́ sílé o lọ́ba tán òun náà bá máa jò kanlẹ̀ yóò máa jò kanlẹ̀ tí wọ́n padà wá lé gan yóò lé ju táwọn yòókù lọ. ẹ̀dá kan já dúró lóhùn tí wọ́n ara wa. fa nkulta hali yajibu ala alqali rọdùmá afọdà wọn ní kí wọ́n bá sọ yìí pé ǹjẹ́ ní nǹkan mú bẹ́ẹ̀ tó kó nǹkan oní nǹkan báyìí ẹ̀tọ́ ọ̀lù tó kó sọ́dọ̀ ara rẹ̀ dúkìá àwọn èèyàn kan ó kó sọ́dọ̀ ara rẹ̀ ǹjọ́ wa pa dandan fún ẹni tó jí kó yẹn kọjá padà bí kó lè fi òkọ́ Ibn al-Mundhir wọn ní Ibn al sọ pé innahum ajma'u ala anna al-ghali imma ghalla qabla ẹni tí ó jí nǹkan mú nínú ọ̀rọ̀ gbogbo àwọn ẹrú àwọn èèyàn ó ṣe ti kọ́ yẹ pé síwájú kó tó di kí wọ́n pín ọ̀rọ̀ ni lápọ̀rọ̀ ògùn ni síwájú kó tó pín ìpín kálukú báyà náà ló ti mú wọ́n ìmọ̀ àbàdà àwọn ṣe ti pé lẹ́yìn ìgbà tí wọ́n pín tán ló tó ṣe kí ni òun ló tó mú. فقول الأوزاعي الأوزاعي أبي الليث أتمالي فصفي يدفع إلى الإمام أو يدفع إلى الإمام خمسه ويتصدق بالباقي tó irú rẹ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìdá àrùn rẹ̀ ó mú sàbú ìdá àrùn tó gbé yẹn wọ́n ṣe kí ni o wọ́n lọ fún ìmáàmù ẹ̀ tọ́já láti ẹ̀ mùsùlùmí ètò ìmáàmù ti ń kírun o ẹ̀ tọ́já láti ẹ̀ mùsùlùmí wọ́n lọ gbé fún un èyí tó bá kú ó fi sàrà. وكان الشافعي لا يرى ذلك الإمام الشافعي ليه هو تعرفني وقال إن كان mílíkùhù wọlé gba àléyé ayẹtọ sọdọkọ bí tọba jẹ tó mú náà ní ìpín rẹ̀ tọ kò sí kò sí pé kò fi ṣe sàrà wọ̀nyí kánà làmì yamlikuhu báyìí pé kò èsì fóun ló ní tí ò tí ò ní kápá lórí rẹ̀ làmì yẹtọ sọdọkọ bí hi pẹ̀lú àyíká láwù àtàkọdọkọ bí má lọgá yìí rè tí ìbá ti ṣe pé ètò ní kápá ní lórí ni oníṣẹ́ sàrà pẹ̀lú ẹ̀gbọ́n tó kéèyàn máa fi dúkìá onídúkìá ti sàrà ni wọ́n ní ó fún mi lówó ẹ̀tọ́ mi ni nǹkan ẹ̀tọ́ ọmọkẹtọ mi lé wa ni wọn ti bá ń fi ṣe sàárà sọ ọmọ tí bèmí náà yìí èmi gan yàtọ̀ sówó yẹn tó ọba gbé wa èmi gan bùkátà sàárà kẹ́ni tó ọba gbé wa kọ́ ọba mi gbé kémi náà gbà wa ni wọn ti bọ̀ fowó ṣe sàárà ẹ̀mùkọ́ sọ pé ọ́ dájú pọ̀ tán dúkìá ara jẹ ló ṣe kíni o ló fi ṣe sàárà wal wajibu an yadfa'ahu ila al-imam èyí tó jẹ́ kókó ni pé èyí tó gbé nǹkan lọ gbé fún ìmáàmù aṣáájú àwọn mùsùlùmí. kẹ́lí àmúhání àtọ̀ ẹ̀yà yọ̀ọ́ lọ gbé fún ìmáàmù yóò ṣe gẹ́gẹ́ bí owó dúkìá tó sọnù téèyàn yìí kọ́ lọ gbé fún wọn. ṣé e ṣe pé kí ní tẹ ẹlẹ́yìn wá lọ gbé fún ọwọ́ kálukú sinmi. ní dúkìá tẹnìkan sọnù tí ò rí tòun fẹ́ tó wọn níbẹ̀ ni ó ti ṣe kọ́ lọ gbé fún máàmù tọ́jú aláṣẹ mùsùlùmí iná lọ sí akwa alimuhimu kí nǹkan yẹn ó kú lábẹ́ àkóso rẹ̀ síbi tó ṣe kó ti lè kan mùsùlùmí padà. tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ìwọ ṣe kíní o ìwọ kó lọ́rùn rẹ̀ níbàámu pé òdìdí ànádìí kan lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọláránṣẹ́ bẹ́ẹ̀ tọ́lọ jagun ó sì sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹni tọ́ba kọ́lé àkọ́tì nù ní gọ́mọ̀tẹ̀lẹ̀ nù ẹni yìí wọ ọba tẹsẹ ń fẹ́ yàwó kọ́má tẹ̀lé. tòǹgbà tí wọn lọ wọn tó kó sáfà tí wọ́n dé ni ti jagun. wọ́n abẹ́ ọlọ́run pé oorun yìí ọba àmójú o ewọ́ oorun ọlọ́run láti ló ti pàánà láti ká jihad ò bá wa mú oorun ìgbà tí wọ́n wá jagun nígbà yẹn sì ni kótó di fáńdẹ́bí sallallahu alaihi wasallam kótó di kóde ní anábì ń sọ̀tàn yẹn fún wa ni nínú àwọn nòbò áàtì rẹ̀ nínú àwọn àmì tá a fi mọ̀ fáńdẹ́bí òní torí pé njẹ́ ọ̀tún bí ẹ̀sẹ̀ lẹ̀ ni ó sì ń pàtàkì rẹ̀ fún wa. nígbà yẹn síwájú kótó di wípé anábì sọlọ́mù dé tiẹ̀ gbogbo ọrọ̀ ogun mọ̀ ìpín o pẹ̀pẹ́ nínú àwọn kan márùn-ún tánibí sallallahu sọ pé wọ́n sọ lẹ́sìn wọ́n ti bẹ̀tọ́ fóun ni wọ́n kò hẹ́lìlá tìlí àlùbọ́nà yìí ọrọ̀ ogun wọn ti pínpín rẹ̀ ní lèmi ní ọtí lẹ́tọ̀ fún mi kò sì tọ́ fún àwọn tó ti wá síwájú mi nínú àwọn ànábì ọlọ́run wọn wá ẹnu máa pé kí wọ́n ṣe é ṣe ni pé tí wọ́n bá ti jagun tán gbogbo tí wọ́n kó ní ọrọ̀ ogun yẹn wọ́n kó kalẹ̀ sórílẹ̀ kan iná wà láti sámà yóò dùn gbogbo ẹ lọ àpẹẹrẹ wípé wọn ọ̀jàmbá ọlọ́run ti tẹ̀wọ́ gba iṣẹ́ wọn nìyẹn wọ́n bá kó gbogbo ẹ̀ kalẹ̀ iná ọba wa ọba lẹ́yìn ìyá mi bí kò mọlẹkùlù òòlù àti rí inú yẹn tó ti dí ìpọ mọ nù nínú ọ̀rọ̀ ogun yìí wọn ní yorùbá yíyá ni mi kú lè kọbí láti ọ̀rọ̀ jùlá kí ọkùnrin méjì méjì kọ wa máa ṣe kíni o kọ wa máa jẹjẹ fún mi nínú gbogbo ìdílé kọ̀ọ̀kan sáájọ sáájọ wá jagun tọ níbi tí wọn ti ń jẹjẹ fún tó ń kálukú wọn ti ń mọ́wọ́ rẹ̀ ọwọ́ wọn sọ́wọ́ ànábì Ọlọ́run yẹn ó ti mọ́wọ́ sọ́wọ́ ẹ báyìí ọwọ́ arákùnrin kan àbí méjì ọlẹ̀ mọ́ wà nábì yẹn nínú ìdílé yín ni àwọn tó di nǹkan gbé wa ọyá gbogbo ìdílé yẹn wá jẹjẹ fún un nǹkan àlùkò tó ń ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ọwọ́ ẹ̀yìn kan àbọ̀wọ́ èèyàn méjì náà ṣe kí ni o ló tún fi lẹ̀ mọ́wọ́ ànábì ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ kan nígbà wọn lọ ń tó ṣe déédéé orí màálù ní góòdì òní yìí wọn ti ń sọ sínú dúkìá yẹn báyìí iná wa láti sọmọ òkú òkú ẹ lọ. àpẹẹrẹ kí wọn táwọn fi mọ ọpọlọ ń ṣe kí ni o Ọlọ́run gbàjọ sí yẹn nìyẹn nígbà yẹn ṣùgbọ́n lójú ayé Ànábì sọlá Ànábì lọ́lọ́run sí lẹ́tọ̀ fún inú àwọn nǹkan márùn tọ́lọ̀ ń fún Ànábì sọlá mu. òun náà ní pé ọ̀rọ̀ ogun òdì ẹ̀tọ́ ńgbà tá a ṣe wá mọ̀ pọ̀ ẹ̀tọ́ kí làbùrọ tó wá di mú wọn. ọkùnrin mọ̀ pé ẹ̀yin náà lẹ kí ni o ẹ̀yin náà lẹ wọn ò pin tọ́ba tó ń kálukú wọn ò pin fún ẹ̀ńtọ́ ní nǹkan ọ̀gùn ẹ̀ńtẹ́ntì ò ní nǹkan ọ̀gùn kò í ṣe bá kankan náà ọ̀gùn tẹ̀ńtọ́ ní nǹkan ọ̀gùn yóò ju tẹni tí ò ní nǹkan ọ̀gùn lọ torí nǹkan ọ̀gùn náà gbà fún àti kí n ti pé wàhálà ló ti lọ ni nígbà yẹn pé èèyàn ní mọ́tò àtẹ̀ńtọ́ wọ mọ́tò lọ àtẹ̀ńtọ́ ti kó gbé mọ́tò lọ éńjì tọ́ lọ́ra wọn ẹni tọ́ lọ́ra wọn ọ́ìlì táyà lè bàjẹ́ lọ́nà gbogbo ẹ̀ lórí tìrìtì ní gbogbo àwọn ìjọba yẹn lọ́bẹ̀ ti ṣe táyà báyọ̀ gba rìsíìtì lọ́dọ̀ ọ̀gánáìzà ilé epo báyọ̀ gba rìsíìtì gbogbo nǹkan tó bá ti báyìí wò rìsíìtì ní tí ọba ti sí kọjọ ibi tí ọba ti níwọ̀n ní sẹ́mẹ̀. ọ̀rọ̀ gọ̀náìm bó ṣe rí síwájú nìyẹn olóòlù rẹ̀ náà irú àwọn àpẹẹrẹ tó ti wá síwájú nìyẹn. tó sì ọgbẹ́ ànábì sallallahu alaihi wasallam tó sọ ìtàn yẹn tó sọ fún wa nínú àwọn àhàdíìsì rẹ̀. وعن عوف بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قضى بالسلب للقاتل رواه أبو داود وأصله عند مسلم لا تدعوا مالك ọlọ́mọba ni ọ̀nà sí wọn ọ̀dọ́dájú anabi sọlọ́lá sọlọ́ anabi kọ́bọ̀ bisẹ́lẹ́bì ìlẹ́kọ́ọ̀tì anabi dájọ́ fún ẹni tó pa èèyàn tó pa kéèké yìí lógun pé ntọ́ pa lọ́dọ̀ rẹ̀ ó láǹfààní sí ntọ́ pa lọ́tọ́ bá lọ́dọ̀ ẹni tó pa yẹn ó lẹ́tọ̀ọ́ sí. Abu Dawud gbà wá ìpìlẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ìmáàmù Muslim fi ìdàlẹ́ ìlọrin rí ń bẹ níbẹ̀. على أن السلبي الذي يؤخذ من العدو الكافر إن جعلك لواتا تجكي فيه يستحقه قاتله أين توقع تكينيو ولا توفي سواء قال الإمام آه، سواء قال الإمام قبل القتال من قتل قتيلا فله سلبه ìbá àti ti fẹ́ pé imam tó jẹ́ aláṣẹ ó ti sọ pé tọ ẹni yóò tọ́ bá pa ẹni tọ́ bá pa kẹfẹ́ ní kẹ́ńtọ́ pa tọ́ bá lọ́dọ̀ rẹ o òun ló ní imam ọba sọ bẹ́ẹ̀ imam ọba sì máa ṣe kí ni o ìbá àmọ́ sọ bẹ́ẹ̀ síwájú kó tó jà. wọ́sàwá ń kí ànà ẹ̀kọ́ tìlú mọ́kùnbílá àwọn ọmọ ní azimani wọ́sàwá ń kí ànà mímọ́ yẹ sẹ́hìn minal magnani àwòlà ìbá àti ẹsẹ kọjá wípé alikọ́tìlù ẹni tọ́pa yẹn yìí tọ́pa kẹfẹ́rẹ́ yìí ọjọ́ mọ̀kùnmílà ni ọjọ́ ẹni tó dojú kọta ó dojú kọta tàbí àkọ́mu ni hasimani ẹni tọ́jà ti fẹ́ jẹ tẹ́lẹ̀ tó ti fẹ́ fẹ̀yìn lẹ̀ ó tó di pọ́wọ́ ẹsẹ̀ ọ̀tá yẹn ó ti ń gbé ó ti fẹ́ gbéjà ah eléyìí tọ́wọ́ ẹbí ń bá mi ọlọ́run wa ní kọ́wọ́ tiẹ̀ náà bá tọ́ kọ́lá. ìbá àti etí kọ́jẹ́ pé inú ẹni tó lẹ́tọ̀ọ́ sí kọ́ gba ìpín ogún ní tàbí inú ẹni tí ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí. ìdíkọ́lùhù kọ́dọ̀ mi sẹ́lẹ̀ bí lèkọ́tì hukmun mutlaqun ghayru muqayyadin bi shay'in min al-ashya. torí gbólóhùn yẹn tó wáyé pé Ànábì sallallahu alaihi wasallam ó dájọ́ fẹ́ni tí kèfèrí tọwọ́ ẹ̀ kó pé nǹkan ń bẹ níbẹ̀ tó bá lọ́dọ̀ ẹni yẹn ọlẹ́tọ̀ sí ànábì sọ́sàn paná ni kọ̀kọ̀ yáda rẹ̀ kò dé pẹ̀lú òde kankan nínú gbogbo nǹkan tí yẹn fi dé nǹkan bí yẹn àyàfi tọ́ba jẹ́ tọ́ba ti jẹ́ pẹ́ níyẹn o ẹni tí yẹn tí ó gbà kan ọrọ̀ ogun ni kò dé bẹ̀ ẹ̀ tọ́ba yẹn kó dojúkọ̀ta tí ọ̀sà bọ̀ta kò dé ìtọ́sọ̀ ìtọ́sọ̀ náà nù. قال الشافعي رحمه الله تعالى وقد حفظ هذا الحكم عن رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم صلى الله عليه وسلم في مواطن كثيرة nínú àwọn ààyè ogun tó wọ́n ti sọ̀rọ̀ yẹn. nínú àwọn ọjọ́ tí wọ́n sọ irú òṣèṣì kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ oníyẹ́wò bá dé rìn ọjọ́ ogun bá

وكذا في قتل حاطب بن أبي بلتاع لرجل يوم أحد بل عن النبي صلى الله عليه وسلم حاطب أما أما أبي بلتاع fẹni tó náà fún ọ arákùnrin tó náà pa níbi ogun Uhud àtọ́hùn nàbí sọ̀sọ́lọ̀ sẹ́lẹ̀bẹ̀ wà nàbí fún ní tọ́ba lára ẹni ẹ̀. ìbámu hàpìbọ̀ ọmọ ibùdó àbí bàtà ọ̀dì ọlọ́ọ̀tẹ̀lẹ̀ ànyìn sóra wo lọ́lọ́run sọ̀kalẹ̀ nítorí rẹ̀. Haatib bin Abi Baltaa sóra wo lọ́lọ́run sọ̀kalẹ̀ nítorí rẹ̀. Naam ẹgbàá o èsì lẹ́mú àsùnkàn ẹgbàá ewo ni irọ́ èsì lẹ́mú àlẹ́ ẹgbàá sẹ́yìn pé mo béèrè ni ẹ̀sìn dáhùn béèrè ṣùgbọ́n ẹgbàá sóra wo ni. سورة الممتحنة يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا تتدي لبالي آية تلك سنة كان سلطان بردي فتح مكة صحابي جليلي أولو جنتو سيكي أو أقوالي كان ó fún bọ̀ọ̀yìnà kan obìnrin arìnrìn-àjò kan láti ìlú madina lọ sí ìlú maka tó dákun dákun tó o bá dé ìlú maka bá mú lẹ́tà ẹ lọ síbi báyìí lágbo nínú ilé wa ntọ́kọ síbẹ̀ náà nìṣẹ́ tọ́ látọ̀dọ̀ èmi ibùnà balùkà ibùnà àbí balùkà wọ́n sọ fún yín pé ẹ̀yin ará lè mi pé tó bọ̀ wá sí ìlú maka o wọ́n fà ti fẹ́ maka tọ́ ẹ bá mójútó àdúkìá mi kọ́ máa gbé o ntọ́pẹ́ náà bí wọ́n kà mójútó ẹrù rẹ̀ lásán. arábìnrin yìí lọ ọlọ́run sọ fún ọlọ́run ní kí jìbìlì lọ sọ fún àná sísọ́lá pé wọ́n ti mú lẹ́tà kan lọ ọ̀dọ̀ mọ́kà o lẹ́tà yẹn ó léwu o sẹ́wọ̀n bọ́ta sábẹ́ ti lè gbọ́ pé wọ́n ní muhammadu bọ̀ aa ilẹ̀ tí wọ́n pamọ́ tẹ́lẹ̀ wọ́n pamọ́ tí ó rò bó lẹ́sìn mọ̀ pé ń bọ̀ ọkọ̀ àkọ́ránṣẹ́ ni o àkọ́ránṣẹ́ ọ̀dà wọn náà sẹ́tì kan náà àwọn ọmọ rẹ̀ pọ̀ ni sẹ́mọ̀ pé ogun pọ̀ ànábi sọlọ láti sọlọ wọn aràn àfa wàhálì àtàwọn kan lọ síbẹ̀ pé ẹ máa gbọ́ ọ̀nà bí báyìí báyìí bọ̀ tẹ́ ẹ bá fi rìn débi báyìí ẹ bá arábìnrin kan tí ń sèrìn àjùlọ lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ kí ẹ gbà wá mi. wọ́n rìn báyìí lọ́sọ̀ sọlọ sọ pé wọ́n yẹn náà wọ́n ṣe rìn wọ́n sì bá arábìnrin arábìnrin lẹ́tà tó ń mú lọ sí. Si, pẹ̀lú makada èmi ní ọmọ lẹ́tà kankan lẹ́tà àdìlà àti gbogbo ẹrù ẹ̀kọ́ sí lẹ́tà tó lẹ́ni tó sọ fún wa kó mú lẹ́tà lọ àtọ́dé pòlùmọ̀sílókò ni olódodo ni kì í parọ́ wọn ọ̀bárọ́ lọ́wọ́ ẹ̀ kó tó dùn jíṣẹ́ gan wọn ọ̀bárọ́ lọ́wọ́ ẹ̀ ká tó pé wà tó fún wa dùn jíṣẹ́ tọ́ ọba pọ̀ tọ́ ọba mú lẹ́tà wa ní tó lérò ọ̀tọ̀ o àbọ̀fẹ́ àbọ̀fẹ́ ajẹ́ ọ̀hún o sì ní jáde o àwa ti mọ̀ bẹ́ẹ̀ kan sọ̀ ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ẹsẹ̀ mi jẹ́jẹ́ o ṣé lẹ́tà lásán náà ni lẹ́tà ni ṣé bá ti fún lẹ́tà sọ wọn lọ́rọ̀ ti parí ó kì í lẹ́tà bọ abẹ́ ẹ̀hún rẹ̀ ọba ọba irun mọ́ lẹ́tà abẹ́rẹ́ báyìí ẹ wo àwọn èèyàn bí wọ́n mọ nǹkan pamọ́dé tẹ̀sí mọ̀ fáwọn mírun èèyàn ò ní kúrò lẹ́tà kankan tí ẹ bá ti fóun tó kí nǹkan bọ̀ ní ọmọ ibi tí ti ń gún un lórí wọ́n lọ sí lẹ́tà bọ́ àárín irun lọ wọ́n abamọ́ bẹ̀ wọ́n akọ́yìn sí wọn bọ́ sẹ́gbẹ́ kan lọ́ba lọ́ba yọ lọ́ba gbélé wọn lọ́wọ́ tẹ́ ẹ̀sìn mọ̀ pé lẹ́tà àgbà yín tẹ́ ẹ lérò pé tákàdá lásán láì fi awọ́ nù awọ́ ìgbà tí wọ́n dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́sọ̀lọ́ láàrin sílẹ̀ ànábì ni ẹ bá mi pé ẹ bá mi pé hásìbù wa ibùdó àbí balùtà ìrẹ́ háàpì kí ló mú ọtẹ lẹ́yìn títí àìsè ìsìláàmù wọn ni àbí tí ìwà sọ bẹ́ẹ̀ ṣe rí àbí olóògbé ó ní wọn kì í ṣe kankan ní méjèèjì ló ti ṣe ọlọ́run. sọ fẹ́ fi túnà sírí àwọn mùsùlùmí fáwọn aláìgbàgbọ́ ni oníkàlà èrè òṣìṣẹ́ ọlọ́run kò rí gẹ́ ní tí mo kàn gbà lérò náà ni pé káwọn mọ̀lẹ́bí mi fi bá mi mú ojútó kan ọlọ́run aṣọ ayé àkàlẹ̀ pé yá ayé alẹ́ ní ilẹ̀ àmọ́ ọlọ́run tó pè pẹ̀lú orúkọ ọ̀gbàgbọ́ tẹ̀yìn olùgbàgbọ́ òdodo láti tẹ́kẹ̀dù àdúgbò ìwà àdúgbò kan àwòlíyà àwọn ọ̀tá àmì ọ̀tá yín ẹ má mú wọn ní ọ̀rẹ́ múlẹ̀ tòlẹ́kùnà ilé yìí bíi màwàdàtì tẹ́wà lọ́ máa fi ọ̀tá ìfẹ́ ẹ máa fi hàn sí wọn. wọ́n kọ́ni káfọ́rù bíi màjá akómìnira láǹtẹ̀ wọ́n ti ta ìgbàgbọ́ sí ń tí tóbi wá báyìí nínú òdodo. yòkùrìdúnà rọ̀ṣọ́nà wájú ìjà ẹ̀rí wọn lé òjúṣe ọlọ́run ọba jáde ó tọwọ́ yẹn sọ́ra o sẹ́yìn bá jẹ́ pé yìnbá nípa gbèsè ọlọ́run àtòjúṣe rẹ̀ tó títí dé parí ayá yìí sẹ́ẹ̀sì máa fáwọn ọmọ rẹ̀ ó ti ń gbòbí kọjá pé kánẹ́bí òfin ọ̀dálẹ̀ kan pẹ́ orí hafibọ̀mù àbíbáyìí káàdì subhanallah wọ́n yóò ṣe kíni o ìgbé kó nù sílá tọ́ba bọ́ sọ́wọ́ ọmọ jàbàtà ọlọ́run lọ́mọ bí wọ́n ṣe ṣe ìbọ̀rọ̀ lásán wọn ń fà àtọmọ ìyá kan tí wọ́n ti kí nǹkan bọ̀ níbí báyìí. òfin ẹ̀sìn ọlọ́run òfin tó lẹ́gbẹ́ ni òfin ẹ̀sìn ọlọ́run òfin tó gbà pẹ̀lẹ́ ni o. حاتب ابن أبي بلتاع رضي الله تعالى عنه الله سورة الممتحنة ọsọkalẹ̀ nítorí rẹ̀ tó sì fi ṣàlàyé àwọn ìdájọ́ ìdájọ́ tó ní kìíní ìfi ń ṣàlàyé ẹ̀ fáwọn tó ṣe pé a máa nínú mọ̀lẹ́bí wa nínú àwọn ìyíkan wa àwọn alásùnmọ́ wa àwọn tó ṣe kí wọ́n jẹ́ aláìgbàgbọ́ táwọn àṣetí bá ń da mùsùlùmí àtàláìgbàgbọ́ papọ̀ bó o ní ìjẹ́ mọ̀lẹ́bí bó o ní ìjẹ́ alásùnmọ́ bó o ní bóun ni gbogbo àwọn ìbátan síbẹ̀ láàrin yín ò ṣe ní tí ọ tó sọ pé nǹkan sọ lánàá ni nípa yín. rẹ lẹ́yìn aya lẹ́yìn aya alákọ̀ọ́kọ́ ayé ẹlẹ́kejì ọlọ́run ni pé iye kọ̀ọ̀kọ́ yẹ̀kúnù lẹ́kùn àjà. àwọn tẹ̀ ń wo yẹn tẹ̀ ń kéde yẹn o tọ́ wọn bẹ tẹ̀yìn tí wọ́n bẹ rí yín báyìí ọ̀tá burúkú ni wọ́n jẹ fún yín. ويبسط إليكم أيديهم وألسنتهم بالسوء ọwọ́ wọn wọn nà sí pẹ̀lú bàjẹ́ láti fi ṣe ìfúta ahọ́n wọn mo fi bàbí jẹ wọ́n dú lọ́wọ́ tẹ̀kifọ̀rọ̀ ojú ọmọ wọn ni kẹ́sì kẹfẹ́rí ọlọ́run wa ni pé ẹ̀dá fẹ́ bá mójútó dúkìá mi o tẹ̀ fẹ́ bá mójútó fún o sí ńlá àǹfààní àtàwọn ọmọ yín. yọ́ọ̀mà kìyàmà ti yẹ́pùsìlì bẹ̀rẹ̀ nàkùn tó bá ti jẹ́ òpin wọn ti gbọ́dọ̀ máa tàn ṣe o torí wọn fi àǹfọ̀tìkọ afàlà tó ṣeré o àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ń bẹ lára wa láwùjọ tá wà báyìí o àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀ nínú àwùjọ. ètò ṣe pé ó ń kálukú wa àwa náà mọ̀ pé mísọ́ọ̀mù ni wá láwùjọ tá a wà mí ìsúnmọ́ra wa ni ṣùgbọ́n kò sí ìfẹ́ tófin ẹ̀sìn ọlọ́run bá gbé kalẹ̀ fi yàn ọmọ ní sí yàn bó ti wù kó tó ọjà afọ̀rọ̀ bàkọ̀rí ibìn kọjá tó súnmọ́ yàn tó tọ́bẹ̀ kiri jẹ́ni tí ò gbọ́ ọlọ́run bá gbọ́ ìfẹ́yìn ò lè débi kankan ìfẹ́ orí ahọ́n náà bó ti wù kó súnmọ́ àtó kìí ṣe fi ọkàn. ìfẹ́ ahọ́n lásán ni tí bá fẹ́ kó sínú pàkúté wájú ọlọ́run bá ti ọlá rẹ̀ gàdúrà. àmọ́ pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa tí kò ṣe rí nínú ìgbésí ayé wa. ìjọba wo ní múlẹ̀ kẹta àti ní alágbájá yẹ jẹ́ amúlẹ̀ ẹ̀ má dalẹ̀ kọ́ má dalẹ̀ kọ́ bá lẹ̀ lọ ẹbọ́ máa lẹ̀ náà ni. sùnwódodo ìsìn ọlọ́wọ́n bala ní ká sàlàyé fún wa. dodo ìsìn ọlọ́wọ́n la torí àwọn èèyàn wòye dáadáa pàápàá jùlọ tí irú àwọn iṣu sì bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹlòmíràn bí àbá mi o ìyá mi o ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n rẹ tó náà mú dà lọ láti pa ọ́. ìdáàbò ẹ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ wà fún wa. lẹ́yìn náà ni pé ti ń lọ nínú àwùjọ òtún rẹ́nìkankan nu wa ọlọmọ abáwọn tó ti kí wọn jẹ àwọn kẹfìrí fa wàhálà kankan rárá tí yẹn bí dá wàhálà kan fà fúnra ara rẹ̀ ọfà sórí ara ẹni o tọba ti rí pé àwọn ọ̀daràn èèyàn ń bọ̀ tí wọn kó yẹn ní pátámára pẹ̀lú nǹkan kankan gba ọ̀nà àbòmí ó pé ọ ṣùgbọ́n náà ebójúde bàbá la bàbá gbogbo wa ni njẹ́ tìbí tèlónì máa wò ẹ̀ ń tó fi ọ́ ṣe o lè mọ dìde láàrin ọdún kan ìbójúde bàbá yín náà lẹ́sìn ẹ bá sọ ẹ yànjú ẹ lásán náà. Dàpọ̀ àjùlọ náà ló dá wa yìí. Wọ́n lè wí gbólóhùn kan nítorí wọ́n ti kéèyàn méjì mẹ́ta kanra wọn. Ṣé lọ́rọ̀ mọ̀lẹ́bí ni ẹjọ́ tí wọ́n lẹ̀? Ìjẹ́bù kálukú ọlọ́sìn pẹ̀lẹ́ kó ń kálukú sì máa ti ń ṣe. ẹ̀mọ yorí ti ní ti àwọn nǹkan tí ọkàn yín ni wọ́n lọ ń wá káàkiri wọ́n fi ń tẹ̀lé lẹ́yìn lórí wáyé. kódà wọ́n wò pé kọ́rọ̀ kan bẹ̀ láàrin kẹ́kẹ́ wọ́n máa ṣe jiyàn kan bì kan lásán. àná ti mú fọ́ wọ́n mú fóònù dání wọ́n máa jiyàn bì kan lásán wọ́n fẹ́ tarí ẹ̀ wọ́n tarí ẹ̀ kọ́ wá sí kíníkan wọ́n máa yà pé ẹ̀ wò ó wá ká amálíwì. gbogbo àwọn nǹkan wọ́n wá káàkiri nìyẹn nígbà mùsùlùmí èsì ṣe jàǹdùkú. ahlùsùn náà ṣe bàtìjẹ́ wọ́n ti sọ máa sọ́ta torí wọ́n mú gbó ahlùsùn náà mú tí àìsí ìkọ́bẹ̀rìn àìkó kókórìn àìsí káàkiri àìkó ọmọ olórin àwọn òsì ló ń dé àní kọ́pá kankan ní ọba tó ju gbogbo nǹkan yẹn lọ ọba yẹn náà ní ẹja máa pe o èmi ń sọ èmi ò sì ní yé máa sọ o ọba yẹn náà ní kẹ́ẹ̀kẹ́ ká máa pè gbogbo ẹni yóò èèyàn lè léèyàn lókè ó lè léèyàn sálẹ̀ ẹdẹ èèyàn la pè é alaysa bi ahkamil hakimin àwọn aláwọ̀ ọmọ bí o ti máa wọ̀ ẹ̀dá rẹ̀ ẹ̀ńtọ́lọ́ bá ṣe dáadáa fún tó o kóun fẹ́ fi sí àbòsí táwọn èèyàn lọ́ọ́ fẹ́ fi sí àbòsí lẹ́yìn ọlọ́mọ bí ó ṣe mú kódà kọjá pé kò lọ́wọ́ àwọn ọmọdé ń fi jà tiwájú tí ẹja máa rìn ẹja máa tọ̀ ẹja máa sí kó sì wà ní òfin ẹ̀sìn wa káfí níjà nù ẹ má bẹ́ẹ̀ nìkan fa wàhálà káàkiri mo tún tún sọ o táwọn sábà ti ń bọ̀ ní gúrúùpù kan ẹ̀sìn ní pé àwọn eléyìí wọ́n kó gbóǹkan ẹ̀rọ ajá sẹ́gbẹ̀ẹ́ kan ṣé fi àádọ́ lè bá tiwọn lọ jẹ́jẹ́ nígbà wọn bá lọ tẹ̀sí ṣe é sí àdàtì gbogbo àwọn ṣàyàtọ̀ inú wọn ti tẹ̀lé wọn èèyàn rà máa lọ fúnra ara yín tí ò ní sàbúrú kankan. ẹbùn náà bí màlíkà anẹ́bí sọ́lá dájọ́ pípẹ́tọ̀ nítorí tó bá lára tó jẹ́ dúkìá ní ẹgbà yẹn anẹ́bí sọ́lá kò fún imaamu hakimu bawa wal ahadith al ahadith fi hadha al hukm kathira àwọn àdìsí pọ̀ lójú agbègbè yẹn nínú rẹ̀ náà ni ti yọmọ Hunayn ọ̀sọ̀ pé màá kọ́tà la kọ́tì náà wàláwo sẹlẹ̀bùkù ẹni tó bá pa ẹnìkan nǹkan rẹ̀ ló ní bàdà kìtà lẹ́yìn ogun gbogbo eléyìí láàyò náà bí hàdà kọ́tà kó gbogbo àwọn nǹkan tá à ń bá bọ̀ wáyé báyìí mọ̀kọ́rọ̀rọ̀ lẹ́lẹ́xọ́kùnmí asáàdìsì ó ń fi ìdájọ́ tó ti wá síwájú nílẹ̀ ní. fa inna hàdà kánà màlúman inda sọ̀hábàtì mi kọ́bìlì mi قبل حنين سوى جكوب حنين وتو سلم ولا صحابتنا ولذا قال عبد الله بن جحش اللهم ارزقني رجلا شديدا إلى قوله أقتله وآخذ سلبه قل والله jẹ́ ìpàdé ọkùnrin tó le gidi apá ara náà kèfèrí ló jẹ́ ìpàdé nínú àti èbèrè ògbóǹtarìkì ló jẹ́ ìpàdé nu wọn. títóbi débi ọ̀rọ̀ ìtọ́ sọ pé akutuluhu tí máa pa wà á kó sálábà òtọ́ ẹgbẹ́ ntọ́ba ni màá gbà. àmọ́ kọjám náà hó kọ́lí ìbànújẹ́ bá ti sọ síwájú. wà á máa kọ́lu abu hanifa wal hadawiya gbólóhùn abu hanifa àtàwọn hadawiya pé innahu. لا يكون السلب للقاتل إلا إذا قال الإمام قبل القتال مثلا من قتل قتيلا فله سلبه àwọn àmì àméjèèjì sọ yín pé kò ní dúkìá rẹ ò ní jẹ tẹni tọpa o àyàfi tó wáyé pé ìmọ̀ọ́mù bá ti sọ síwájú kó tó jagun fẹ́ni yóò tọ́ bá pẹ́ nìkan nǹkan tó bá lọ́dọ̀ rẹ̀ lónìí. wà ilà káàdà sẹlẹ̀bù ní jọmíà kìlẹ̀ àlẹ́bàní ìmọ̀ pé nítorí yẹn o táwọn nínú gbogbo ọrùn àwọn nǹkan ogun mi bẹ tó ṣe pé àwọn ọ̀rọ̀ ogun bẹ dáadáa àwọn nǹkan mi bẹ tó ṣe pé ń bẹ káàkiri tí wọ́n dá alẹ tí wọ́n fi kalẹ̀ tọjọ tí wọ́n fi kalẹ̀ ẹni tá a fún tó ó ní nǹkan kankan lára ẹni tó ní lára lè ó jẹ tẹni tí tọpa gbogbo àwọn nǹkan mi bẹ tọjọ ọ̀rọ̀ ogun tí wọ́n ti dá alẹ àmì ìbẹ tí wọ́n sá lọ tí wọ́n ti fi gbogbo dúkìá gan lẹ tẹ́lẹ̀ tọ̀wọ́n ni yọ́mọ jẹ́ àwọn lọ́dọ̀ tí wọ́n yọ́mọ jẹ́ nínú jumla tó lùkọ́ ní ma ti mina lùkọ́ náà lẹ́yìn náà lùkọ́ náà yìí wàyí náà kò kọ́ ló ń láti wà fi kò fi àdí la gbólóhùn tí ọ̀bẹ rìn lọ ni ṣe déédéé rẹ̀ ọ̀kọ́lá tó hawi rahimahullah dáníkà mawqulun ila ra'yi imam fa innahu sallallahu alayhi wa sallam a'ta salaba salaba abi jahlin li mu'adh bin awọ́lé mọ̀ṣáré kéde ìfì kọ́tìlẹ̀ wọ́n ní yẹn àìlèmáàmù tó háwí sọ ha yẹn á fìtì sọ́dọ̀ ẹ̀ sọ́jà aláṣẹ á fìtì sọ́dọ̀ aláṣẹ bí pàdé fi Abu Jahl nítorí wọn Abu Jahl ó kó fún wọn àwọn i lámà ọ̀rọ̀ yà áhù sọ ìfà ìhì mà ńgbà sáà méjèèjì fi ìdarí ìdá wọn hàn wọn fi hàn ní sọsọlá wò jí bá ẹni wò bí anáwó sọlá àlẹ sọlá ìnáma àtọ́hù muhazan lè anáhù lẹ́bi àtàrọ̀ fi kọ́tìlì yìí wọn láti sọlá ó fún muhazu ọmọ jamu pé òní kò ní nínú méjèèjì yẹn nítorí kó ń lọ lápá púpọ̀ ń lọ́gbọ́n lápá ti pa lámàrọ́ a ẹmu kọ́lì jìnnà yá ti lè sọ ìsìn nígbà tó rí bí anábì sọsọlá tún wo ìdá méjèèjì orí bí ìdá muhazu ẹ bó ti jinlẹ̀ tó nípa pípapẹ́ á ìdá tó lọ báyìí ó sa ẹni ẹ̀ ṣàkóso ọ̀sà gidi anábì tún máa wò eléyìí rọra kọjá lórí ẹ̀ eléyìí ọjà bíi eléyìí eléyìí fún jẹba pátá ni torí ẹ̀ fún muhazu ọmọ alìjàmọ́ ọ̀ wàá máa kọ́ lóhùn kìlá fún ma. kọtàláhù gbólóhùn tani sọlọ sọ pé méjèèjì lẹfa fàyínàhù kọláhù tọkìyí balẹ̀ náà tó sọ ẹ̀rẹ̀ anábì ká fi jọ́ni kejì inú ni ìgbóyin náà lẹfa ṣùgbọ́n wọ́n amúrò mọ́àgọ́mà jàmọ́ wọ́n bá ń tiẹ̀. wàá ma tàkùrẹ́sù sálẹ̀ alẹ́bí yọ̀ǹtọ́hù alkọ́tì وعموم الأدلة من الأحاديث قاضية بعدم تخميسه وبه قال أحمد وابن المنذر وابن الجرير وآخرون كأنهم يخصصون عموم الآية فإنه أخرج حديث أو بن مالك أبو داود وابن حبان بزيادة ولم يخمس السلبة فقولوا فيه ìjẹniyẹ tọba lára rẹ wọn sọ di ìpín márùn ìpín márùn ìkànnì so gbólóhùn yẹn wọn ní fáwọn ọmọ mẹlẹ adilati mina ahadi tó kọjú yàtọ̀ lé adami tàfínísì gbogbo àwọn èdè tó wáyé wọn sọ pé wọn ò ní ṣe sí ó ti ṣàlàyé pé wọn ò ní ṣe kí ni o wọn ò ní pèsè márùn kankan àwọn tó ń sọ lẹ́yìn ahmadu ibùdó mọ́ndèrè ibùdó jariri àtàwọn míì náà nítorí àwọn sọ ni pé àyà tó wáyé hadith ti wá sí kí ni o kò ti wá sí àdáyàrí rẹ bẹ́ẹ̀ náà ni wọn tún wá yapa wípé ìjọba dandan alikalizam alikatil alibayina ala anahu kọtala man yuridu akada salibihi wọn ní sọ ní di evidence ẹ̀rí sí pé ẹni tó pààyàn kan sọ pé tọ títí mo fi fi hàn yín ni pé mi mọ pa ọ tó bùkátà rẹ àbí kò bùkátà rẹ pé èmi máa gba dúkìá torí mi mọ pa wọn là lẹsùn ọṣàfihàn ìwọjìmá ọ mẹnẹlì màlìkìyà àwọn yẹn sọ àti àwọn púpọ̀ náà àwọn malikiya pé innahu la yuqbalu qawluhu illa bil bayyinati wọn là ní gbọrọ lásán pẹ̀lú ẹ̀rí ní wúru ní dáríkà fi báyìí lè wà yá ti ìbílẹ̀ wò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn wá nínú àwọn ìgbà wa tó wá pẹ̀lú gbólóhùn pé máa ń kọ́ tẹ́lá kọ́tí ilẹ̀ ńdáwó àléhì bàyínà tó ń kọ́lá owó sábì gbogbo ẹ̀ tó bá pa ẹnìkan nínú àti òfìrí tó wá ní ẹ̀rí gbóhùn lòún pa lọ́wọ́ onísálàbùlẹ̀ o wàhálà Malik wal Awza'i yuqbalu qawluhu bila bayyina àwọn sọ pé wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ láì sí ẹ̀rí kankan bẹ́ẹ̀. qalu li annahu sallallahu alaihi wasallam qad qila qad qabila qawlu wahid ànábì gbàgbóló ẹ̀ nìkan walam yukhlifuhu bal iktafa bi qawlihi bánàbí ti gbàgbóló rẹ̀ kò tiẹ̀ tí búra gan ànábì gbàgbóló rẹ̀ lásán ni. وذلك في قصة معاذ بن الجموح وغيرها فيكون مخصصا lè hadithi ad-da'awa wal so wọ́n ní gẹ́gẹ́ bíi ti ìmọ̀ádọ́ ọmọ àlìjàmọ́fọ̀ yẹn wọ́n máa jẹ́ pé níta tún yọ nínú ọ̀rọ̀ yẹn tí ń pe àpèmọ́ra nǹkan oníkan tí èsì tiẹ̀ so ibi báyìí òun náà níbi tí a jọ sí pé ẹni yóò tọ́ pa ẹnìkan ní ogun so nínú òfin ẹ̀sìn ọlọ́run ní tọ́ bá lára rẹ̀ yóò jẹ́ sí ẹ̀yìn hádà wa sallallahu wa sallam wa baraka ala nabiyina Muhammadin wa كثيرا بابا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم